الحمد لله àkọ́kọ́ ni pé kìí ṣe gbogbo béèrè tẹ́ máa ṣe náà lọ lẹ́tọ̀ọ́ sí kẹfà torí àwọn béèrè mi ò nítumọ̀ ara tá a sọ ni pé kápẹ́ mi wá ń dànù kìí ṣe kọ́kàn béèrè torí kọ́ fẹ́ pa àwọn èèyàn lẹ́nu torí kò nítumọ̀. béèrè alákọ̀ọ́kọ́ wọn lẹ́ni tí ó ti wà pẹ̀lú ìmáàmù táwọn àlá rẹ̀ wá já wọ́n wá lọ tún àlọ́ àlá sí. mọ́ngbà tó padà dé sí ọba tí wọ́n ti parí sọ̀rọ̀ àti. tó àti ó tún sọ̀rọ̀ àti bẹ̀rẹ̀ wọ́n wá parí sọ̀rọ̀ àti rẹ̀ ṣé àpèjẹ máa tó ti kọ́kọ́ bá a. tún àlọ́lá ṣe tó tún sọ láti bẹ̀rẹ̀ ṣé ò ní ládàá kọ́ bá jẹ máa débi kan tí sọ láti bá ti bàjẹ́ ó ti bàjẹ́ nù tọ̀rọ̀ kọ́ gba ládàá débi kan ọ̀sẹ̀ tí sọ láti bá ti bàjẹ́ ó ti bàjẹ́ nù ọ̀rọ̀ kọ́ gba ládàá kọ́ bá máa débi kan ọ̀sẹ̀ rẹ̀ torí kọ́ bẹ̀rẹ̀ ọ̀ parí sọ láti sì máa bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar ọmọ parí pẹ̀lú Assalamu alaikum ìwọ wà pẹ̀lú imam débi salamu alaykum ó túmọ̀ sí pọ̀ bá sọ láti ilé ìjẹ̀bù tó ṣe jẹ́ wọ́n ní téèyàn bá bísí náà lè ti torí bísínẹ́sì rẹ̀ kọ́ pa sọ̀látù Zuhr àti asúrì kọ̀bí rárá o bísínẹ́sì ò sí nínú àwọn sábàbí tí ṣẹ̀rí àti torí rẹ̀ gbà lè pa sọ̀látù gbogbo bísínẹ́sì rẹ̀ yẹn ẹ̀mí rẹ̀ ó kún jù wọ́ lọ ó fi lẹ̀lẹ̀ ayé tó bísínẹ́sì tó ju bísínẹ́sì lọ ń bọ̀ níjọ́ tó bá kú yà ṣètò ọlọ́ọ̀ni sì má tàn rẹ̀ jẹ gbogbo tá a máa ń ṣe lásìkò àti sinú ọba tó a pàtì torí tá a bá pàtì nǹkan yẹn ò lórí kankan má eléyìí ti fa àwọn èèyàn jẹ́ láwùjọ wa wọn ní sinú yọkàn máa fọwọ́ jẹ́ mùsùlùmí àṣùbà lẹ́rìí tọ̀pọ̀lọpọ̀ ń lọ lórí bá méjì sì kọ orúkọ fẹ́ lọ musa gbàgbọ́ rẹ ni pé tó ń bá lọ àṣùbà ó musa jọ torí ẹ ọlọ́ni inna as-salata kanat 'ala al-mu'minina ọ̀ràn ẹ̀yàn tá a fàṣì kò sí ní sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ rẹ̀ kò sáàyè fún wa láti máa fi sọ láti ra rẹ̀ bísínẹ́sì wo la fẹ́ pa bísí tí ó mú wa máa fi sọ láti ra rẹ̀ kò sóore nínú gbogbo dáǹbá ń ṣe sásìkò sọ láti bá ti tó dáàbá pàtì eléyìí jẹba wọn ní téèyàn bá lówó tó fi lè fẹ́ yàwó tó tó kéèyàn sì lọ fẹ́yàwó pẹ̀lú ẹ̀mí kọ́nà ó tó owó kọ́ ẹni májẹ̀mú àti lọ fẹ́yàwó májẹ̀mú àti fẹ́yàwó òun náà ni pé èèyàn ní agbára àti bóbin obìnrin sì ń wò ó sì lè gbẹ́rù rẹ̀ ó lè gbẹ́rù rẹ̀ torí tó o bá lówó tóbìnrin ò wọ ọkàn fẹ́ fún yàrá obìnrin ń wọ o sì lè gbẹ́rù rẹ̀ tọ̀fẹ́ yàwó gbígbẹ́rù rẹ̀ pẹ̀sẹ̀ ìdìgbà tó bá lówó rẹ̀ gẹ́dẹ́ anabi sallallahu alaihi wa sallam ó ló ń di èèyàn kan ó tó èèyàn méjì ó ń di èèyàn méjì ó tó èèyàn mẹ́ta jẹ sàábí tó wá bá nàbì àti tó wà níbi tí obìnrin kan ti wá bá nàbì sallallahu alaihi wasallam tó lòun fi rọrùn fánàbì tánàbì ọ̀padà fẹ́ tí sàábí ìsọkùn fẹ́fẹ́ tí wọ́n ní kọ́ lọ wá tí ó fún obìnrin yìí sọ̀dá àkìwá tí ò rí kankan mú wá tó ní tánàbì ní sọ ọmọ kankan náà Al-Qur'an oníbẹ̀ ni wọ́n ní sọ ọmọ kí lásán ni àbọ̀ ha sórí ó lòun ha sórí tánàbì sọ yìí pé ankahtukaha bima ma'aka min ha mo fobìnrin yìí fún ọ pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà al kò ní kankan láyé ṣùgbọ́n wà ń kó ẹni tó ṣe pé ìyàwó lọ́fẹ́ nìsín kò ní dúró yóò ṣiṣẹ́ tí ó fi ní tí ó fi máa bọ́yàwó torí ẹ̀wọ́ náà lára tó bá fẹ́ yàwó lè dandan ṣùgbọ́n tó o bá ti fẹ́ yàwó òní dúró wàá máa struggle wa fil harakati baraka tó o bá gbéra tó o sísẹ̀ àlùbáríkà wọlé torí ẹ̀ lófin ọlọ́run ti sọ pé bàbá yọ fẹ́ yàwó kọ́ máa rẹ̀ yàwó alákọ̀ọ́kọ́ tó a lè fẹ́ yàwó kọ́ máa ṣùgbọ́n ọmọ ní kó de ṣòkòtò rẹ̀ kó le bí ó ti ṣe máa bọ́ ìyàwó rẹ̀ bàbá rẹ ti fẹ́yàwó fún ọ o tún wá jókòó kalẹ̀ ọ̀sán sùn dájú ti ránjẹ lé kò sí dájú ránjẹ oúnjẹ ti dájú nù ìwọ ní ìsìnwó múra ọ ara tiẹ̀ eléyìí jẹba wọn lẹ nítorí nǹkan yẹn tí nǹkan sì wọn gan ọ wá lọ ta ọ jẹ owó rẹ ọmọ bá rí nǹkan á fi wẹ lọ kó didi ọdún kan tá a bá tó rẹni tó ní ìgbà náà la tó lẹ́tọ̀ọ́ sí odi tiwa kò sí wàhálà yóò fi wẹ́lọ̀ nísì tó bá fi wẹ́lọ̀ yóò ti wá rẹ́ẹ̀dì owó rẹ̀ lẹ̀ àbí kò ti ra arú nǹkan yẹn mí padà lọ́jọ́ ẹni tó ní bá yọjú yóò fi nǹkan rẹ̀ lé lọ́wọ́ tí ọba wa yọjú tọ́dún kan bá pé odi tiẹ̀ àmọ́ pé torí pé mà kí ẹ sẹ́síkìlì torówó lówó lélẹ́yìn ẹ̀ ń kò lè sọ́wọ́ lówó nù. nísìnyí wọn páàkì mọ́tò kalẹ̀ ọ̀sọ́ lóko ọlọ́ọ̀mọ̀ pé tó o bá sọ lóko wọn mọ̀ sọ̀rọ̀ nù wọn mọ̀ dáadáa ó sì sanwó dáadáa eléyìí bó wọn ní sáwọn lè sá fáwọn èèyàn pátápátá torí kéèyàn ọmọ bàá máa sẹ́lọ̀ sá fáwọn èèyàn ọmọ bá wọn sí anabi Muhammad sallallahu alayhi tó lè ti torí kọ́ má bàa ní ọ́n lára kọ́ má bàa wọn ṣe má anábìrin kọ́ má bàa wọn ṣe kó sì máa ṣe sùúrù lẹ́yìn náà sá alẹ́ sí ilé ayé ká má bàa yẹn sí kò lè ṣèṣì kò lè ṣèṣì ọlọ́run ọ̀dá wa pé ká máa dá lò ká máa dá gbé tẹ́bárẹ́ nìkan tí máa fẹ́ dá wà gbogbo gbà gbogbo gbà gbogbo gbà so eléyìí àárẹ̀ ni wọ́n tún fẹ́rù rẹ̀ kò sóògùn rẹ̀ lọ́sibítù wọ́n ń pè ní uqdatun nafsiyya uqdatun nafsiyya pé ẹ̀mí rẹ̀ ti kókó kọfẹ báwọn èèyàn lò kọfẹ báwọn èèyàn ṣe aburú ńlá ni tó a gbọ́dọ̀ máa báwọn èèyàn ṣe a máa bá wọn ṣe wọn máa ní wàhálà a máa bá wọn ṣe látara fáwọn bá wọn ṣe a máa ṣe lọ àwọn náà máa ṣe lọ a fi máa tọrọ àforíjì lọ́dọ̀ lọ eléyìí jẹ bùsùn jẹ. wọn náà sálámù sẹ́nìkan pé asalaamu alaykum ọwọ́ ni wa aleykum salaam àwọn anìkílódé sọsọ pé wa alayka salam ọwọ á ní kankan náà gbogbo ẹ ẹyin náà yẹ ká ẹ mọ̀ pé kankan náà gbogbo ẹ kí ni ìyàtọ̀ rẹ̀ assalamu alaykum wa alayka salam ìwọ sọ pé kum jam wọn sọ pé wa alayka mufrad kò sí wàhálà mi ọkàn jẹ pé assalamu alaykum ó kún ju assalamu alayka lọ. wàhálẹ́kùn sàlám ó kún ju wàhálẹ́kà wa lọ torí pé ńgbà tó ń sọ pé sàlámù àlẹ́kùn ẹ̀yọ̀ ní ọ̀nà àbùrọ̀mọ́ sọ pé sàlámù àlẹ́kùn ọlọ́ọ̀lọ́ kọ́ máa bá yín ẹ̀yin mélòó ìwọ kan ni àmọ́ tó tún gbà lérò nípa káwọn ti bẹ pẹ̀lú ẹ̀ tí wọ́n fẹ́ ó lọ dáhùn ó dáhùn pé torí ń kí ọ kí àwọn ti bẹ pẹ̀lú ẹ̀ wọ́n dáhùn ó nìkan lọ o fi sálámà yẹn náà kárí àwọn màlàíkà ti ń bẹ pẹ̀lú ọ̀nà tọ́ wọn nígbà tó ṣe pé ọlọ́run ti mọ ọmọ aná ó ti mọ ọmọ wọn ní sẹ́kò sójú ṣáájú nu eléyìí ìbéèrè yẹn àìlẹ́kọ̀ọ́ pọ̀ ń bẹ ọ̀ lọ́wọ́ ọba mọ̀ bi léèrè nípa tó bá àwa ẹni tí wọ́n fi léèrè làwa tọ́lọ̀ ń bá kó gbogbo adà síná níṣẹ́ láwọ̀ náà yẹn pẹ̀lú pa lẹ́tọ̀ọ̀sì tọ́ba sì fi gbogbo wa sálì jánà níṣẹ́ láwọ̀ àlìjánà yẹn pẹ̀lú pọ́sàánù wa àmọ́ tọ́ba gbé sí ọwọ́ wa ni kò sẹ́ni tí sí ọwọ́ rẹ lè gbé wa àlìjánà nù wa àfi káànù ọlọ́run ọ̀bọ tó kàn nítorí kò sí bá a ṣe lè sílọ̀ tó kò sí bẹ́ẹ̀ mi wá ṣe lè gùn tó tà sẹ́lọ̀ tá a lè san ìdẹ̀rẹ̀ ẹyin ju ẹyọ kan gbogbo ẹ̀sìn tá a bá ṣe láyé yìí a ní lè san ìdẹ̀rẹ̀ ẹyin ju ẹyọ kan káwọn ṣètì sọ ẹyin ju méjèèjì káwọn ṣètì sọ gbogbo oríkì tọ́nà tó ṣe fún wa báyìí bá ṣe lọ sọ̀rọ̀ pé ṣé kò sójú ṣáájú lójú ṣáájú báwo kò sójú ṣáájú mbẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sàbòsí sẹ́nìbọ̀dì ẹni tí ọ̀wọ́ náà nílàkà àbí onílàkà ẹ̀ ọmọ àlùjáná náà nílàkà àbí onílàkà ẹ̀ onílàkà ẹ̀ ọlọ́ọ̀ni wà hàdà yìí náà òun nàìjíríà yìí láti fọ̀nà méjì hàn yìí wọ́n ní kó túzé tó bá wọ̀ tí wọ́n fọ́ọ̀sì ẹ̀yìn sí Islam ta ló fọ́ọ̀sì ẹ̀yìn sí Islam ta ló fọ́ọ̀sì káfìrì sí káfìrì à kálukú sẹ́ńtọ́ pé ní wàá wá rí ń bọ̀ bá díjọ́ gbẹ̀dàgbé yà kí ni káfìrì náà sọ fún aláyé òun náà sọ pé kẹ́ ẹ wọ kúfúrù kẹ́ ẹ má bàa wọ náà àbí ni kékeré náà sọ ni àwọn náà sì sọ pé kẹ́ni tó bá kú lórí nǹkan mi tó yàtọ̀ Islam pínrín iná gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ kí ló dé Islam síbẹ̀ wò ni káfíìrì náà rò pé tó náà ṣe ní ó ṣe kí ni ní ó pè ah, ń wá lójú ṣáájú wa tó wú kálukú ló mú kí ló dé tó kí ló dé tẹ́lẹ́gùn òṣòro kálukú wa bọlọ pàdé jọ gbẹndà òkèyàmù jọ gbẹndà òkèyàmù nìjọ tán lẹ́yìn náà ọba ọmọ wa kó tó dá wa ọdá àwọn kan fún alìjẹnà nítorí pé ibi yẹ wọn nù ọdá kan fún náà nítorí pé yẹ wọn nù bìdẹ́lì ń dá fún náà kápẹ́ látàyè fi wọ́n fi hàn náà ni darapọ̀ mọ́ àwọn mùsùlùmí kò di mùsùlùmí kò lè wà ọ òun ti wù àlùjáná tẹ́ ń pè lálùjáná yìí bí ọdún mẹ́wàá tẹ́yìn òní ti dì tí òní mọ̀ pé khalidina fiha lò nínú náà torí ẹ̀ kò sójú sáájú náà rọ ojú sáájú ọba ṣe wà ta lọmọ ọlọ́run wa ta ni mọ̀lẹ́bí rẹ nu wa dábàá kó fébọ̀ àwọn kan ó dàgbéjì àwọn kan ń bọ̀ ń bẹ̀ ojú sáájú tí ọba wà bọ̀bá jẹ́ pé àwọn kan ló fún làákà ẹ̀ ọ̀yà àwọn kan wèrè ọwá kó wọn dáná.

tó bá kpọlọ ńkọlọ máa ná ajẹ kpọlọ ńkọkpọ ń tún yí padà fún sáà lìjànà kádàrá sì ti wà lè yí padà àyàfi tó bá ṣàdúrà á jẹ pé méjèèjì náà lọ́nà ti kọ àkọ́kọ́ ni pé iná lọ́wọ́ tó kọ́ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ wa yí padà kama bẹ́lọ̀ kama bẹ́lọ̀ kama bẹ́lọ̀ tó bá jẹ́ tó bẹ́ẹ̀ yóò ṣe máa bẹ̀ lọ. yóò wá sí pé wọ́n sọ̀rọ̀ àlọ́ pé ah bàbá ọmọ náà kí kúkú wọn náà ẹ́ kìí máa ṣe lẹ́rẹ́. ẹ̀hìn ọ̀dà bí àwọn kan bí àwọn ẹni tó máa ń joyè ilé ayé bí ọba bí baálẹ̀ bí kínní àwọn afá kan mọ apá tí máa sọ fún ọ pé ah, ọba aláyé ayé nìkan ọba náà wàá fún wa náà pé yọ máa gbẹ ibà wọn nìkan làwa ni máa lọ sí lọ́n a ah! iná yẹn ara rí ọ̀ràn ọkọjá àbíkí àpò torí ti lé ayé one over seventy ni lẹ́gbẹ̀ẹ́ náà kìí àmì one over seventy ó sì tó ẹrú tó lè fọ́ ọ̀bọ̀ bó seventy over seventy kọlọ ọmọ sì wà náà torí di eléyìí èèyàn ọmọ sẹ́nà bí ó sì dáa fóònù èèyàn sọ̀rọ̀ alẹ́ fún kíkà o tọ́. So, wọ́n ní àdúgbàrú wo lèèyàn lè máa ṣe láàárọ̀ àdúgbàrú dá máa ṣe láàárọ̀ anábì ti fi kọ́ wa nínú gbogbo tíra hadith ari kitabul adab kitabul adab àwọn míì wọ́n pè tiwọn ní kitabul adabi wa du'a àwọn ẹlòmíì lè pè tiwọn ní kitabul da'awat lágbọn àparí tíra hadith bíi sahih bukhari bíi muslim abi dawud nasa'i ibn majah at ari bẹ́ẹ̀. so inú àwọn tíra yẹn ẹ̀rí tánà bí sọ̀rọ̀ lọ́wọ́ àti náà sọ fún àdúrà tẹ̀sí láàárọ̀ wà á kẹwàá. a sì rí gbẹ́tọ̀ nígbà tó di pé gbogbo àwọn tíra táwọn àwọn èèyàn kan gbó kọ rẹ ẹlòmíì ò kò ti gbìyànjú àti so àwọn olùmọ̀ wọn kó jáde wọn kọ sínú àwọn tíra bi bí àtàyè jọ̀ọ́ olùmọ̀ àwọn àgbà alimami Ma rahimahullah wọn kọ tíra kan wọn pè ní kíni gbogbo àwọn àdúrà àwọn yọ jáde kó lè bá a rọrùn kése gbogbo yẹn ló lè máa lọ dé àwọn tíra wọn tọ àwọn àwọn ẹlòmíín náà gẹ́gẹ́ bí imaamu ibn qayyim alwaabi sayyid bákan náà alimami tabarani kìtàbù du'a tọ àwọn tíra wa bá ń tó tó ní sèkè lọ àdúrà àdúrà látàyè jọ̀ọ́ tọ àwọn èèyàn ayé èsì wọn tún lẹ́yìn náà tó tóbi tó wọn tún wá bá wa kọ ètò jẹ stress láyé ìsìn bíi hisnul muslim. Hisnul Muslim bó ṣe rí rọ́ńdọ̀n a àdúrà àdúrà tó wà bẹ́ẹ̀ tó irú Hisnul Muslim ẹ rà ẹ máa kà àtúmọ̀ rẹ̀ sí Yorùbá àtún transliterate àwọn àdúrà tó wà bẹ́ẹ̀ fún ẹ tó o bá mọ lárúbáwá kà wá máa ta lára fi ti abidi yóò máa padà já sí lárúbáwá lẹ́nu kí ló tún kù ṣé ká gbé sí àwọn èèyàn lọ́pọlọ ó túmọ̀ sí pọ́lọ̀ ti ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn. ọbẹ̀ lónà sábà olùmọ̀tòkọ Hisnul Muslim Sheikh Sa'id ibn Ali ibn Wahab al-Qahtani ọlọ́nkọ́ba àforíjì ọlọ́nkọ́ba akẹ́kọ́ba àgẹ́ ọlọ́nkọ́sẹ́ lọ́mọ àlùjánnà ó kú lọ́sẹ̀ tó kọjá yìí àbọ̀sẹ̀ ọ̀sẹ̀ tá a wà bẹ́ẹ̀ náà ọ̀sẹ̀ tá a wà bẹ́ẹ̀ náà lò ara àwọn sẹ́ẹ̀. ọ̀kan nu àwọn tíra tó láyé ọkọ tíra tó pọ̀ tíra tó pọ̀ nù ọlọ́run fi orí sára tíra yẹn ẹnì kankan kọ́ ló kọ́ àwọn èèyàn tí ń translate si sí gbogbo èdè tí translate but oníkàlùkù rí pé ah kíní yìí ló wúlò fáwọn èèyàn tèmi náà kíní yìí ó wúlò fáwọn èèyàn èdè tí kàlùkù fi ń tra kò sì sí pé àwọn èèyàn ṣe pàdé pé kàlùkù láyé wọ́n tún padà ń sọ ìgbé akílódé ah, tẹ̀ ń túmọ̀ rẹ̀ ọ̀sọ̀ ọ̀rù rẹ̀ fẹ́mi yìí báyìí kílódé tí mo bọ̀ ń túmọ̀ rẹ̀ sí yorùbá mo ní kílódé tí ní túmọ̀ rẹ̀ sí yorùbá ṣé káwọn yorùbá náà wọ́n jẹ́ àǹfààní rẹ̀ tó kọ́ síbẹ̀ wúlò ẹ̀sìn translate ó pè sí ẹnìkan náà túmọ̀ rẹ̀ òtúmọ̀ rẹ̀ sáwúsá tó kálukú láyè tiẹ̀ pẹ̀lú ìtumọ̀ sí pé iṣẹ́ dáadáa tó ṣe ọ̀nà bá a san lẹ́sàn yéṣùnà mùsùlùmí ẹ̀ rí bẹ́ẹ̀ níbẹ̀ ẹ̀ rí kó àdúrà tẹ̀sí láàrọ̀ àdúrà tẹ̀sí nírọ̀lẹ́ àwọn àdúrà yẹn pàtàkì jama ilé ayé wa kún fáburú ó kún fèrò lẹ́yìn bá ń bẹ̀rọ̀ àbú ọlọ́run jẹ́ ti ìsọ̀rọ̀ ọmọ báyìí níwájú lẹ́yìn lọ́tún lósì lókè àtìsàlẹ̀ àwọn àdúrà tún wà bá náà tẹ́ẹ̀mà sí kọ́lọ̀ sọmi wájú sọmi lẹ́yìn sọmi lọ́tún sọmi lọ́sì sọmi lókè mọ́tẹ́lẹ̀ kọ́lọ́ mi mi gbàgbà lẹ́mi ẹ dákun kí ló tún kù ibo ló tún àti sọ wájú àfẹ asọ̀tún asọ̀ òkè àti ilẹ̀ ńbọ ló tún kò síbi tó torí ẹ ẹsùnù mùsùlùmí yẹn ká ní ká sì máa ka àwọn àdúrà yẹn pàtàkì ní mùsùlùmí máa ṣe nù mùsùlùmí ìkọ̀fọ̀ mùsùlùmí ìkọ̀fọ̀ tẹ́bátìrì jáde kan kọ̀fọ̀ kí ẹ ṣe mùsùlùmí kí ẹ ṣe mùsùlùmí máa ń bẹ lọ́nà. àwọn àdúrà tó wà nù alukur'an àdúrà tó wà nù sunna anabi muhammed sallallahu alayhi wa sallam. wọ́n ní sóbìnrin lè wá lé ọkọ kó tó máa yàn eléyìí ẹsẹ̀ béèrè eléyìí ẹsẹ̀ nígbà tí yàn ọ̀bá mi o ti lọ́kọ tó wá yàn lè àwọn òbí lẹ́yìn fún ẹ̀ṣẹ̀ tọ́lẹ̀ rẹ̀ ó rùn bàjẹ́ àmọ́ bóyá ńlẹ̀ yorùbá sẹ́yìn mọ́ ọkọ́ mọ́ ńlẹ̀ wọ́n wá to àwọn tébù bíi tébù dání tébù báyìí wọ́n to wọ́n pa àgàbí mẹ́rin sí wọ́n tó tó kaba àgàbí mẹ́rin wọ́n tó tó kaba àgàbí mẹ́rin wọ́n á jẹ́ oríṣi bíi mẹ́fà gbogbo àwọn gúrùpù kọ̀ọ̀kan tó wà lórí dání tébù kọ̀ọ̀kan wọ́n kàn kó aṣọ tí wọ́n yàtọ̀ sáwọn gúrùpù yìí táwọn gúrùpù yìí yàtọ̀ sí ti gúrùpù yìí gúrùpù yìí yàtọ̀ sí fún wọn gbọ́ wọn ti jẹ́ wọn láwọn ọ̀rẹ́ ìyá ti ń sin máa lọ́lé ọkọ ni pé group of àlè àwọn àlè nìyẹn la hawla wala quwwata illa billah ọkọ̀ náà ti gbágbádá wọ̀njọ́ náà nípa àwọn sì máa lọ ilé ọkọ̀ sẹ́rí pé a'udhu billah bọ́yọ̀ ọmọ ọlọ́mọ ní sìn lọ ilé ọkọ̀ tí ọmọ torí ẹ̀ haram ni o kóbìnrin kan yálè ọlọ́nsọ́nù alukur'ani clearly haram ni kọkùnrin ọ̀yálè ọlọ́nsọ́nù alukur'ani clearly ìyàwó lẹ́fẹ̀ẹ́ ọkọ lẹ́nu kò sáyè fún àyàlè kò sáyè fún àyàlè àwọn ọkùnrin tí ń yan obìnrin olóbìnrin lálẹ́ wọ́n bẹ̀rù ọlọ ká máa rántí kọlọ ń rí wa ìṣirò ń bẹ ń jọ gbẹngà lùkìyà mi ṣé yóò wù ẹ̀yin náà kẹ́nìkan máa yan ìyàwó tí yín náà lálẹ́ tẹmọkẹ tẹ ẹfẹ lẹfi lọmọ làkejì obìnrin ló sì bàjẹ́ láyé bálò tóbìnrin ọba fààyè rẹ̀ lẹ ẹnìkan kan ò ní máa yan àlè zinajẹrin tóbìnrin ọba fààyè rẹ̀ lẹ̀ ẹni gbọ́ pé nìkan ṣe sìnà láyé àwọn obìnrin lọ bàjẹ́ láyé bálùmọ̀ àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run gidigidi wọ́n gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run gidigidi ẹ̀rí ọkọ mi tó náà máa ṣe bí ọmọ ọ̀dọ̀ ẹ dákun ẹ bá kìlọ̀ fún yàrá lágbájá kí ló dé ẹ mo rí tí ìwọn àtàwọn ọkùnrin kan sọ̀rọ̀ tí mọ́ wọn tí ń lọ́mọ wọn tí ń jó ṣé ọkọ eléyìí ń gbádùn awala aláṣẹ̀ṣẹ̀ bọ́ kìlọ̀ fún àbà àbà àbà àbà ọmọ tó kí wò ó sì ẹ ọwọ́ ní orí tí ń dì mọ́kùnrin ṣé ọ yẹ kó o tó o bá tó délé ọkọ̀ọ̀kọ̀ fọ́ rẹ pé ìyá alágbájá ni àbí èso òun ni òru ẹ bẹ́ẹ̀ bá ti ṣe kí ni má bá wọn lọ tí bá i pé ìbàjẹ́ wọn fi eléyìí lùzìlì ọkọ nítorí rádaràda tọ́n náà ẹ̀ lórí dágbàdàgbà sẹ́mi kẹ́rù ọba àwọn obì ó láyé. ìdí tàbí ní pé kó ọkùnrin kó olóòlù ọmọ tó fi gbé olú ọ lóró lè lágbára yọ lọ. rẹ yẹ kó káyàwó rẹ bọ́ ọba padà wálé wọn ọkàn ní kò sì ti fẹ́rù rẹ láti àkókò fámìlì rẹ ẹ wá kan àwọn ẹrù kan wà níbi tó nítorí kéré tó lè ṣe o torípa nàbẹ sallallahu alaihi wasallam ó fi hàn pé gbogbo ẹni tó bá rí kéyàwó ń ṣe zina tó dákẹ́ lórí ẹ̀ kò ní wà lùjẹ́ lórí ẹ̀ ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀rí ńlẹ̀ Yorùbá yìí àwọn máa ń da lásà wíkẹ́ tani ìyá lẹ́nu àwọn ẹ̀yin nù ẹ̀yin nù ẹ má generalize ẹ̀yin náà àwọn mùsùlùmí ẹ̀yìn àdá abẹ́yìn yálè mùsùlùmí làwọn àwọn ẹ̀yìn yálè irú ìyàwó wa lẹ́yìn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam àwọn èsì eléegun àìsàn olóró ibi tẹ́yìn ti fẹ́ẹ̀lì nù Islam làwọn ń ṣe ẹ mùsùlùmí náà wà nù àwọn ọlọ́mọdé mùsùlùmí wo ní sọ̀rọ̀ mùsùlùmí wo ní sẹ́kù ẹ wá kóró lànà bìí ṣe á sáré ètò ṣèkù. bọ́ wá yẹ pé kún ló ṣe mo rò pé yé wa ṣe ilé ìtumọ̀ sí pé rubbish nonsense lẹ́yìn ṣe sí ẹ̀sìn àdúgbò fọlọ́ lẹ́yìn náà wọ́n ní sáwọn lè rolóńgbò káwọn máa sìn kọ́tọ́ Islam gbogbo ẹranko tó bá ti ọ̀gán haramu kára haramu kata torí Islam ṣe jíjẹ gbogbo tó bá ti ṣe báwọn èwo rẹ̀ náà ti di èèwọ̀ tó bá lọ sáwọn ọjà wa nílẹ̀ Yorùbá wa ń bí ibi tó bá ti rí tán kó adìẹ ìbílẹ̀ wa wọ́n tún kólóńgò náà dà sínú agbọ̀n bá kólóńgò lọ tún máa ná òfin náà la já ọlọ́run ti rẹ ni tí ó fún yín lólóńgbò tí wọ́n bá fún yín khalas èyí ò gbọ́dọ̀ ti gbé gbé kẹ ná olóńgbò kẹ kẹ sọ sínú àpò kẹ wá fi wá rárá nínú kó fún yín tàbí kẹ yá lò ẹ lè yá lò tí yóò bá yín lékun títà ní kẹ dá padà fẹ́ tó ní. wọ́n ní ọ̀nà wo làwọn lè gbà bá obìnrin sọ̀rọ̀ fẹ́ tí ó sì ní bízìnà ó sì fẹ́ bízìnà.

èsì ìyàwó lẹ́yìn fẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń wọ ẹni tó wọ́n yàn lálẹ́ wọn wà responsible wọ́n fẹ́ kó obìnrin yẹn gbà fún táwọn máa sọ̀rọ̀ àbí kí la fẹ́ múnú kó àǹfọ̀dún kan wára wa ọdún méjì wára wa kò sí náà ní zina ṣẹlẹ̀ zina ṣẹlẹ̀ àkọ́kọ́ obìnrin òun lè máa rò wípé tí wọ́n bá gbà fún ọ kó ní padà fi ma yọ wá sọ̀rọ̀ alẹ̀ fún ọ tán yọ máa wọ wálé gbogbo ọjọ́ sátidé sọ́ndé yóò lòun abọ́ ọ̀pọ̀tọ̀ láì má ẹni tí èso ọkọ rẹ tó wọ ọlọ́fílẹ̀ lé ọ̀n padà bọ̀ ó ti sùn kórí bẹ́ẹ̀dì wọ́n sọ pé ńgbà tí àgùntàn ògbọ́ jẹ bóòlù adúrú eléyìí ó sì náà bá wọ̀ na náà òfin ọlọ́run ní ti ṣetán láti fẹ́ yà ó kí ni mo sóbì sí wọn náà rẹ́dì láti ikọ̀ ọ̀fẹ́ lọkọ ní wọn náà ń gbà sí lópin ìgbà tí mo bá ti rẹ́dì láti lọkọ màá ní mo gbà pápápá ni tí n bá ti tán láti torí de lẹ́yìn náà kíni tì mí lẹ́nu mo fẹ́ fi ọ ṣé ọ dàbí mo fẹ́ bọ́ ṣe sí náà sọ gbà láti jẹ́ ìyàwó fún mi tó náà sọ pé òun ò lè gbà kọlọ́s kò sí nǹkan kan bẹ́ẹ̀ wàhálà kẹlẹ tó ń lọ practice bó ṣe bófin sọrọ. wọ́n ní kí ni ìdájọ́ bàbá. tó tú láti ọmọ rẹ̀ fúnlẹ̀ òní òkòrí fáìsẹ̀ rẹ̀ àmọ́ bò ló ṣe tú láti tọ́lá àwọn olùmọ̀ sọ pé tú inú ọ̀rọ̀ ni máa ń wọ̀ kí wọnú sẹ́ wọ́n lè tú láti èèyàn sọ tí ọ̀fẹ́ sọ àmọ́ èèyàn wà tú láti rẹ̀ ṣe ń tọ́ ọ̀fẹ́ sí wọ́n lé lé ìwọ náà fẹ́ ni bó ló ṣe tú tí wọ́n dé lókun wọn á gbé kúnlẹ̀ àbí yọba yẹ kúlẹ̀ eléyìí wọn ò tún láṣẹ kò ní báyìí àtẹ̀mí ọmọ anú ni o tọba sọjá ló tún pàbùkù ni o so eléyìí yẹn wọn wá ní tó bá ti ṣe náà ká kí wọn fọ́ọ̀sì ọmọ bàbá tó fọ́ọ̀sì rẹ̀ ní òfòrí rẹ̀ rẹ̀ sẹ́rẹ̀ ọ̀dọ̀ wọn àwọn bàbá bàbá kékeré bẹ̀rù ọlọ́run ẹ ìmọ̀ afẹ́ pèrè ẹni ní tá a jẹ ó ti mú kẹlòmí ọ̀sẹ̀ lọ ẹ̀yin ọmọ ọ̀pẹ torí pé ẹ̀yin ti jẹ́ bàbá àwọn ọmọ yín yẹn àfikún kúnlẹ̀ fún yín àfikún ọ̀dọ̀bálẹ̀ fún yín ọ̀pọ̀ ẹ̀mọ́yé lọ́mọ wọn ti rọ́kọ tí wọ́n bàjẹ́ nítorí pọ́kọ ọmọ lòun ò ní sẹ́kìnì ohun èkúnlẹ̀ àwọn sọ pé àwọn ọmọ gbàdọ̀bálẹ̀ àná ni bàbá mi tọmọ yarí mọ́ lọ tó lòun ò kúnlẹ̀ torí wọ́n ní kò bẹ́sì Islam bàbá wa pa aláṣẹ pé káwọn géńdé kí wọ́n lọ jí ọmọ gbé wa wọn àgbẹ̀ géńdé lọ́mọ náà wọn àjìgbé wa nígbà tí wọn àjìgbé wọn àgbé lọ sí ibi táwọn bàbá yẹn àtàwọn ọrú ẹgbẹ́ rẹ̀ tí wọ́n máa jọ jókòó wọn wá wọn mú wọn dàtọ̀ balẹ̀ ń túláàsì lábẹ́ lúlù bàtà dàtọ̀ balẹ̀ ń túláàsì bàbá rẹ̀ wá ká wọn wá kẹsẹ̀ lọ́mọ lórí ẹ̀mí bàbá ẹ̀ àwọn òbí láì fi lè ṣe olóòtú burúkú ni ọ ọ̀ dá nǹkan sẹ́rí kéèyàn jẹ́ ní tí ó wà lókàlì kéèyàn tó wà lókàlì kìí ṣe tọ́da o kéèyàn tó wà lókàlì kìí ṣe kí ni lókàlìtì pẹ́lẹ́ pé ń ronú ládùúgbò yín náà ni wọ́n máa gbé káyé ó rò pé bí gbogbo èèyàn ṣe ń ronú náà nítorí ọmọ pé tírèèdì ti já yín àbí máa ń fò tó sí tẹ́sí ń ronú lu yín ó rò pé bí gbogbo èèyàn ṣe ń ronú nánu tọkàn lóko kalẹ̀ tó gbọ́n nǹkan tí ayé ti lọ ṣé ìkúnlẹ̀ wà láwọn èèyàn tẹ́ bàtì láyé táwọn fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe ẹ wá pa sáyìn ni ẹ gbọ́dọ̀ máa gbá sáyìn lárugẹ kò ní da fásitì àtọ́ba ti ta pẹ̀ sí gbogbo àtàtọ́ba ta pẹ̀ sí kò ní da kò ní rórí gbé torí di eléyìí ọwọ́ àgbàtọ́mọ rẹ jẹ́ nítorí àsòfò ọba ti lé rẹ jẹ torí àsòfò ẹlòmíì ti gbọ́ ọmọ ṣépè torí kúnlẹ̀ wọn níjọ́tọ́ lọ́mọ bá rọ ọmọ tí ń dunnú wóòrì tí ọba nu jẹ síbí ọlọ́ fi pé bá tiẹ̀ jẹ ọlọ́ fi pé bá tiẹ̀ jẹ kẹ́sì máa wọ àwọn bàbá burúkú o tọ́ba wá sára àwábì kan táwọn ti tírìn àwọn ọmọ wọn fà ìkúnlẹ̀ táwọn á dúró de bàbá tí ó fún wọn sára táwọn ọmọ táwọn eléyìí wọn á jáde jáde sọ àlékún sàdámù àlékún sí koríko lè rí sàrà àgbà ó sì ti e le ọmọ tiẹ̀ lé ọmọ lé o ọmọ tiẹ̀ á dáadáa ìlọ́mọ kọ́ ọmọ lè bọ́ ọmọ tiẹ̀ ṣeré kọ́ ọmọ lè bọ́ ọmọ rẹ mọ́ra ọwọ́ à ń bọ́ ọmọ ọlọ́mọ lọ́wọ́ torí sàrà àtọ́ fẹ́ gbà nígbà tó lọ́wọ́ tún wá pọ̀ jẹ́ bàbá àwọn adé wa kékeré gbé wá bì wọ́n ní ìrànlọ́wọ́ làwọn akókò ẹ máa lọ ẹ̀rí pé mọ̀ bá tó jáde ní òpin ọmọ wọn tó rí fín by the tí ń rò pé so gbogbo padà wá já sí two zero two zero so torí di eléyìí àwọn Yorùbá lẹ́bù náà mọ irọ́ lásán náà gbogbo irọ́ lásán náà wọ́n máa sọ pé ọ̀ra kẹ̀kẹ́ máa bẹ́ẹ̀ pé fọmọ yín lórí ẹ̀ ọjọ́ bó ti iye ìgbà mélòó ni lè má mọ́ sàṣìṣe nínú súrà tí ń ké lẹ́yìn Fatiha àtàfi filẹ̀ àbí táàfi tún sọ láti wá sí tó bá jẹ́ pé ó ké Fatiha dáadáa gbogbo àṣìṣe tó bá ṣe nínú súrà mi inshallah inshallah ẹ má tún sọ láti ẹ̀sìn àmọ́ kò o kí wọ́n lè má mọ̀ á jẹ́ pé wọ́n ń kà àṣìṣe rẹ débi pé gbogbo ọmọ ọwọ́ méjèèjì fẹ́ẹ́ pé lórí pé kólúwọ́ àwọn àhàdì ní ń ké bá ẹni gbogbo atúfẹ́ ka gbogbo ọmọ àfọwọ́ méjèèjì sápé bàbá yìí bàbá yìí bàbá yìí gbogbo àṣìṣe náà nínú kúló ọmọ àwọn àhà eléyìí ọ̀yẹ́ lè má mú. torí ẹ̀ náà la ṣe sọ ẹ̀rí kó àwọn èèyàn fẹ́ tún ẹ̀sìn wọn sí sàrà náà Nigeria limited. a ní ó yẹ káwọn lè má mú lè má mú wọn wá ká ṣe kọ́ọ̀sì fún wa a ti sọ̀rọ̀ wọn ti lé lọ́dún ẹnì kankan wá kẹ́ni ṣé àwọn asọ̀rọ̀ rẹ̀ asọ̀rọ̀ àdọ́mákíw rẹ̀ kí o ta ti ké táwọn akọ afẹ́yìn lọ́mákíw ni ẹ̀yin tẹ̀ mákíw kàkà tẹ̀ fún wa wàhálà sí àníkẹ́ wá sàtúnṣe sọ láti ń kẹ́ kú ọ̀sọ̀ láti àwọn èèyàn dá sí kó irọ́ lásì fati àgbọn ọ̀ma ké ebi ibi tá ti náà ìmáàmù lágbájá ká tiẹ̀ à ibi tá a sá ṣe yóò fi ṣe àbí òní tún yóò fi ṣe ìwọ kọ́ òun náà tún ṣe àbí òní tún àmá gidi burú

àwọn kan ń gbanú pé àwọn fati àké mo fẹ́ fi yé yín látòní lọ gbẹ́gun bá dàn wò yóò dé èèyàn. lẹ́mọ̀ pé ògún kunu ńgbẹ̀ bá ti wá fi babaláwo ṣe lè máa mú àdáwò bá jẹ máa bí ọba wọn ọba wọn. àní kọ́ ọkọ́ kí ó kọ́ ọ máa ṣe tí wọ́n bá ti máa ṣe ó ti máa ṣe nìyẹn ẹnìkan ò tún ní gbanu sí ọmọ torí ẹ eléyìí jẹba wọn làwọn fẹ́ kọ́ mọ́sálásí gbogbo mùsùlùmí táwọn pèsè wọn fẹ́ gbowó àmọ́ àwọn wá rí káfìrí tó fẹ́ bá wọn kọ́ lọ́fẹ̀ẹ́ yóò ṣe bíríkìlẹyà lọ́fẹ̀ẹ́ kápẹńtà lọ́fẹ̀ẹ́ rìwáyà lọ́fẹ̀ẹ́ gbóòní ọlọmọdé mùsùlùmí tó fẹ́ gbowó náà lábẹ́ mo rò pé yé wa because káfìrí ṣọ́ọ̀ṣì lábẹ́ kọ́ ni pèsè ṣọ́ọ̀ṣì mọ́sálásí lábẹ́ lẹ́yìn náà àwọn mùsùlùmí mo rò pé ẹ̀ bá wọn sọ̀rọ̀ dáadáa àwọn náà ò ní sọ pé àwọn ò gbòòrò wọ́n lè sọ pé ẹ̀ máa bá wọn pèsè oúnjẹ àwọn ọmọ àrùn oúnjẹ tẹ bá fáwọn lóúnjẹ pẹ̀lú ògbọ́n náà àwọn ọmọ bá ṣẹlẹ̀ tẹ̀yìn pèsè oúnjẹ wa kẹ́ ní kò sówó pẹ̀lú ògbọ́n náà kò sí. irú eléyìí ni máa ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá tó jẹ́ pé islam máa ń àwọn ọ̀lẹ́mìí kẹ́sì islam ọ̀dọ̀ wájú bí owó wọ́n rí i pé mọ́sálásí là ń kọ́ wọ́n tún máa sáwó lé ẹsẹ̀ bí lè tajà ni àfi bí ẹtọ́ fẹ́ kọ́ chọ́ọ̀chì ẹ̀rọ kan ń pawó chọ́ọ̀chì tó mọ́sálásí ti wá àwọn ipò awó ń bẹ̀ kò sáyè rẹ̀ àwọn wa tún máa sáwó lé nílẹ̀ haúsá ní sinimá fi lẹ́lẹ̀ pé afẹ́ kọ́ mọ́sálásí ń bẹ̀ àwọn sọ pé àwọn fẹ́ ẹ̀yìn kéǹkà yá kíkọ́ àdúgbò jáde wákàtí sẹ́ọ̀ lọ́fẹ̀ẹ́ nígbà tẹ́ bá ìrọ́sẹ̀ kan ẹ̀rí kan ti bá débi pé wọ́n ti dé wíńdò ẹnìkan nígbà kọ́bọ̀ lọ́dọ̀ ẹnìkan bí ò bá kọ́ wọ́n mọ̀ sírò owó ni inṣàlá yóò bá náà ti yí padà báyìí àbá yí padà ẹ dáhùn wàlá yí padà á yí padà àwọn kan wà tí mo ń rojú wọn nísìnyí ń bó ń bẹ̀ ń bó ń bẹ̀ yí padà sí dáadáa ọlọ́run bọ́ gbà fún abẹ́ àwa kan là ń bùkátà rẹ̀ tó lu yìí wàláhi tàlá islam ọ wà níbikíbi à ń bùkátà kí mọ́sálásí ọkọ̀ tó sọ́ọ̀sì tó tó bá jẹ́ pé owó owó owó náà ni sẹ́wọ̀n pé nǹkan mi ò ní ṣe sí lápèjúwe sùkúl kan wà ń bẹ́ẹ̀ nìsí ọmọ haúsá kan lọ wá sí NYSC service ń bẹ̀ òun wá rí pé kò sí ń ọmọ sì pọ̀ ń bó láti ṣe tí mọ́sálásí òfin òun bì mùsùlùmí ò bá ti pẹ́ mbẹ́ wọn ò ronú eléyìí o bó láti ṣe tí mọ́sálásí òfin òun bì ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí struggle ní sùn and inshallah á sọ̀nà tí mọ́sálásí òfin wà bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn iléèwé pọ̀ wà bẹ́ẹ̀ àdúgbò àdúgbò pọ̀ bẹ́ẹ̀ tí ò sí mọ́sálásí bẹ́ẹ̀ so kí mọ́sálásí ọ̀ wà bẹ́ẹ̀ òun kan tó pè yàn wá sí náà torúkọ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò mi ní sẹ́rí tán sí lọ ọlá gbé mọ́sálásí wà bẹ́ẹ̀ ni o tí ọba síbẹ̀ wà láàrin rẹ nìkan kó sí lọ. tàjẹ́ pé ká sánà kí mọ́sálásí ọ̀pọ̀ ọ̀nbẹ nínú páwa náà rán Islam lọ́wọ́. ẹ sì má dáadé yàn kan gbogbo oníkálukú ẹja fi sínú àníyàn wa aláàánú lọ́lọ́ èmi náà fẹ́ kúkú láyé láì kọ́ mọ́sálásí kan fọ́lọ́ ọlọ́run kò sì sí rọrùn tába ti ní lánìyàn bẹ́ẹ̀ ọlọ́run kò sì rọrùn bí mọ́sálásí ọ̀pọ̀ aburú ọmọ dínkù orí ọmọ pọ̀ kọ́lọ́mọ bó ṣe fún wa. wọ́n ní sí ọ̀ràn àyàn ní ká dárùn gbà sí ni gidi tó bá mú kó ọ̀daràn torúkọ anábì ni ẹ fílẹ̀ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn ẹ fílẹ̀ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn láti sọ pé àṣẹ máa túmọ̀ sọ́ràn àyàn eléyìí jẹba wọ́n ní táwọn bá fẹ́ dà ní ìjọ mélòó onídìí ọjọ́ ojoojúmọ́ lẹ́ẹ̀ma dàníyàn fún Ramadan ojoojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ á sì máa dà lóru kó tó di wípé àlùfájàrí yọ àmọ́ tó bá ké náfìlà ni tẹ́ bá ti jí kápẹ́ dàníyàn látàlẹ́ tó bá jẹ́ náfìlà bíi alhamis àbí àtìní àbí rọjò àràfà àbí àṣúrà àbí tásùwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ti jí láàárọ̀ àárọ̀ yẹn lẹ tó máa. ẹ wá dà ní gba yẹn kò burú ẹ lè dà níyàn kó tó di kóòrùn yẹ tà yóò sì máa jẹ́ suya lópin ìgbà ẹ bá wọ́n dákọ̀ àwọn jama jama jama jama lóríṣiríṣi wọ́n lè wò ní káwọn ọwọ́ ẹ gbọ́dọ̀ wọ kankan mùsùlùmí ni islam fi anabi muhammad sallallahu alayhi wa sallam islam ẹ̀sìn ni kì ṣe ideology gbogbo ẹgbẹ́ ideology ìdínú tábìrì pé ẹgbẹ́ òjọra wọn àwọn tí ń sì sẹ́gbẹ́ òwe bára wọn sí nítorí pé ideology wọn kọ́ ọ̀yà gbèsèrà ẹ̀sìn làwọn sì kì í sẹ́gbẹ́ kí ló dé tẹ̀yìn ò lè sẹ̀sìn láì sẹ́gbẹ́ náà kí ló dé tánilẹ́gbẹ́ náà kí ni a fẹ́ fi ṣe kò sí ní ta fẹ́ fi ṣe ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn àwọn ilẹ̀ Yorùbá mi wà tó jẹ́ pé kódà wọn ò ní lọ gbọ́rọ̀ lọ àfi under the umbrella ẹgbẹ́ wọn tẹ́nìkan bá ṣèṣì olùmọ̀tí èsì àfẹ́ ẹgbẹ́ wọn ọ̀daràn wọ́n ti so ẹ̀sìlẹ̀wò àwọn èèyàn bàjẹ́ kódà àwọn ẹgbẹ́ yìí omi ìtún débi wípé obìnrin ọ̀gbọ́dọ̀ lọ́kọ àfi kọ́kọ́ kan nu àwọn mẹ́mbà ẹgbẹ́ wọn yìí gan amírù ẹgbẹ́ ní oṣù bàbá kọ́kàn fi bàbá dìgẹrẹ wo ni bàbá yẹn sàmọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ọ máa ohun tó ń ṣẹlẹ̀ kò sí tó kàn yín o tíjà bá tún ṣẹlẹ̀ àfi támìrù bá dá sí támìrù ọba dá sí ìjà wọn nípa ni matasta'badtumul umama waqad waladatuhum ummahatuhum ahrara ẹ̀rí pẹ́ ti sọ àwọn èèyàn dẹ́rú bá wàrà sígbà wọn fi wọn sáyé ọmọlúwàbí wọn fi wọn torí ẹ tálàrí bá wíwí ìwọ náà tọ́ lọ kíra rẹ bẹgbẹ lọ́rùn bẹgbẹ kíni àníkó ṣe Islam eléyìí jẹ́ kó ṣe jẹ́ mbẹ́ wọn á ìgbà wo ni tahajud máa ń tán tálùbádà rí bá ti yọ irú àsìkò tá a wà ń bẹ̀ yìí báyìí pé twenty minutes after five erékò àlùbádà rí ọyọ ní nǹkan bíi five twenty five five twenty six àsìkò yẹn gùn gan láti òru títí dìgbà yẹn àsìkò yẹn gùn gan. kò yẹ kó wá jẹ́ pé gbogbo ẹ̀ oorun ni mo fi sùn kó tiẹ̀ jẹ́ sọ̀láàtì wítìrì kí n tiẹ̀ fi sáàrin yẹn náà wọn láyà tó sọ pé tí dáadáa bá sí ọ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá bá ara rẹ ló ti wá kò yí àwọn ọ kó yí ọ lọ ara rẹ fà dáadáa tó sí Ọlọ́run ló mú bọ aburú ìwọ lọ fà látàrí látàrí wọ́n jìnnà sẹ́sẹ̀ aburú ò ní sí ọ ọlọ́run ló mú sí ọ àmọ́ wọ́n lọ fà á ìtumọ̀ rẹ̀ ni wọ́n lè kánà àwọn àti irun àwọn táwọn bá gé kóní káwọn máa dà sí ẹ̀bù mọ́lẹ̀ àwọn èèyàn wọ ọba jẹ́ sọ̀hábí wọ́n ní ká bò mọ́lẹ̀ báwo wá àwọn èèyàn wa dẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ olóògùn ni wọ́n wọ́n ń wọ ìkánà rẹ̀ láì tì gé irun rẹ wọ́n ti fòun sílẹ̀ ọba wa gẹ̀rí o ẹ bá mú kótó kúkú kan torí ẹ̀tọ́ rẹ ní ká tẹ lé lọ́lé bábà òfin ẹ̀sìn Islam ẹ̀tọ́ rẹ ní kí gbogbo ohun tó sí gbàtà bá gbogbo ohun rẹ máa kó lọ rẹ irun rẹ wọn ni máa fi tọ́ mọ́tẹ́nìkan kò ní mà èékánná tẹ bá gé ẹ̀rì malẹ̀ ẹnìkan kò ní ma bí tẹ̀rì ma tẹ̀rì ma torí pé àwọn ẹni láabi wà tó ẹ pé kánná rẹ irun rẹ gbogbo ẹ̀ làwọn wá wọ́n fẹ́ lo afro material láti fi bà tiẹ̀ jẹ́ wọ́n ní bóun ní sọ̀láàtì àwọn màmá màmá àtàwọn àǹtí tí wọ́n máa ń ṣe sọ̀láàtì tí wọ́n ò ní bu ẹsẹ̀ wọn wọ́n gbára gbóná ni òfin ṣẹ̀rí àsọ fóbìnrin gbọ́dọ̀ bu gbogbo ara rẹ̀ tí máa ń ṣe sọ láti. òkè ẹsẹ̀ rẹ̀ báyìí ó gbọ́dọ̀ bù àmọ́ àtẹlẹsẹ̀ rẹ̀ wọn ò ní kó bù. ó túmọ̀ sí pé tẹ́wù tó wọ̀ tó bá gbàgbé rẹ̀ débi kó gbó òkè ẹsẹ̀ ó ti tó. ìgbà tó wá forí kan lẹ̀sẹ̀ mọ́ pé àtẹlẹsẹ̀ ọmọ hàn àtẹlẹsẹ̀ ti hàn kò sọ láti rẹ̀ jẹ́ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn ò ní dandan kọ́ wọ́ bọ́sẹ̀ àmọ́ dandan ni kẹ́wù rẹ̀ kó ṣe kéni kó gbá kó bo òkè ẹsẹ̀ rẹ̀ wọ́n ní sẹ́ káwọn ọmọ ọba hàn rántí ọlọ́run ní àbọ̀kàn gbogbo ẹ̀ fi rántí ẹ fọkàn rántí ẹ fi ní ṣàìdá ẹ máa fa hàn rántí ọlọ́run káhàn yín ọmọ nísìmí kọ́mọ́jẹ́ ẹ máa fi ẹ tún máa forí rántí ẹ máa sin náà lójú méjèèjì gbogbo kò gbọ́dọ̀ dúró lórí ọkàn lásán ẹ gbọ́dọ̀ tún fi ahọ́n yín rántí Ọlọ́run wọ́n ní kí la fẹ́ sọ fáwọn nípa oríṣiríṣi hijab tí ń bẹ láyé nìsí kí lẹ́yìn fẹ́ gbọ́n parí hijab tí o bá ti ṣe déédéé pẹ̀lú ìtọ́lọ̀ ní kóbìnrin ó lò wọ́n ń soge ni wọ́n ń soge ni torí pé hijab aṣọ gbàgẹ̀rẹ̀ tí ó wà láti orí títí lọ́lẹ̀ torí tó bá wá látòrí títí lọlẹ̀ tó sì gbàgbẹ̀rẹ̀ òní fẹ́ni tí máa wo obìnrin yẹn bọ̀ látẹ̀yìn láǹfààní àti rí báwo làwọn oríkèé rẹ̀ rí ìtumọ̀ hijab so tó bá wá jẹ́ pé aṣọ yẹn náà torí ló ti wá ṣùgbọ́n bí ṣe ń bọ̀ wálẹ̀ ni wọ́n rán fún wọ́n rán fún lọ́nà tó ṣe pé ń fi ṣépù hàn kìí ṣe ìjáàbù ó gé lásán ni kọ̀ yàtọ̀ sáwọn ẹni táwọn náà wọ show me your back show me your front. gbogbo ètò obìnrin bá wá wọ̀ tó bá gbá tètìká lásán ló ti bẹ̀rẹ̀ kò tó ìjáàbò nítorí pé tó bá bẹ̀rẹ̀ látètìká kò pé kí wọ́n má rí ṣèpò ara rẹ̀ torí àwọn gbọ́dọ̀ wá látòrí yóò sì jẹ́ fọ́fọ́ yóò já sọ làǹbùlàǹbù yóò sì já sọ tó nípa kò ní í jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ àbá sọ tó ṣe pé alẹ́ tara rẹ̀ rí. àwọ̀ báwo ara ti ṣe rí kò sì gbọdọ̀ jẹ́ aṣọ tí wọ́n máa yọ̀pọ̀ lọ́nà irú ètò ìgbẹ́ executive material London material clinical material Nigeria material da wọ́n sọ pé àwọn ò lè wọ́nyún yìí ni wọ́n pè hijab aṣọ tá a fi gbógi pamọ́ ìtumọ̀ hijab eléyìí jẹ́ Wọn ní sọkùnrin tó lè máa báyàwó rẹ fún àwọn tí islam ní ká fákò lára eléyìí ń ni eléyìí ò ní ìbéèrè wàláàkì ọ̀dọ̀ wa ká bẹ̀rù ọlọ nítorí pé ní yorùbá lẹ́bù àwọn nǹkan mí ara wa tí bá ń báyàwó farun abíyá tó ń nítorí páàrin yín dá lónìí ọgbọ́dọ̀ máa nífura títọ́ ọba bá fárun abẹ́ tán ọba fárun abíyá tán kó nǹkan rẹ̀ lé lọ kó sa gbogbo ohun rẹ̀ tó bá wà nílẹ̀ kó o sì gbọ́n ọwọ́ rẹ̀ nù dáadáa kó o jẹ́ kó rí ọwọ́ rẹ̀ pé funfun nánání kò sí nǹkan kan tó gan torí ní yorùbá lẹ́vù tí àlàáfíà bá ń bẹ ká máa ronú gbà tí ò ní sí tí nǹkan kan bá lọ ṣe ìyàwó pínrín lọ́jọ́ iwájú ntọ́dájú ni pé táwọn fámìlì rẹ̀ bá fi ní wádìí ẹ̀ bó lẹ́ wọ́n máa ń ṣe ẹ̀ ṣe é ṣe pé kinní kan kọ́mẹ́sì jẹ́ kọ́kọ́ rẹ̀ náà ní o torí àlè sọ́ọ́ ibi táyé dé ní ìsín o ah ìmọ̀ ọmọ bá mi parun abẹ́ yìí. Oh, so ní yorùbá lẹ́wù agbọ́dọ̀ máa sọ́ra so bó bá jẹ́ pé ìwọ náà lọ́bọ̀ afọ́ lọ́bọ̀ ọ̀bárun abẹ́ tí rẹ lé ọlọ́run ẹ̀hẹ́n torí náà fámìlì rẹ náà wà ó tí wọ́n á sọ rẹ gbà pààrọ̀ yorùbá ní máa pààrọ̀ rí so torí di eléyìí wọn ni. kádàrà ni kádàrà hàn wá pé ká má di ọwọ́ rẹ o kádàrà tó ní ọjà lè kádàrà ni kó o ṣe kí kó o gbé ọwọ́ rẹ àdúgbò wọn ni ẹni tí ń pààyàn náà ń kádàrà náà ni kádàrà sì pé torí pé ọlọ́run tó náà ló tún ní ká sàlàyé fún pé ká pààyàn ọ̀dà ó sì ní síbẹ̀síbẹ̀ máa pààyàn tọ́ wọn àwọn lè máa gbọ́ torí pé wọ́n máa lu àwọ̀ sínú pé gbọ́rọ̀ bí o mọ́ gbọ́rọ̀ bí o kí lọ́kàn wà ọjà bó ti ṣe jẹ́ sí ìbéèrè nígbà tí a bá ti báyàn fi píríncípù sọ èèyàn wá ní máa ṣe bí ẹni tí ò gbọ́rọ̀ yóò wá kọ kẹ́kọ̀ọ́ sojú abẹ́ ń kú á yóò bá ọjà bó ti ṣe jẹ́ wọ́n lẹ́ni tó ṣe sìnà tó tú sọ́lọ́ foríjì bẹ́ẹ̀ ni yóò foríjì ṣùgbọ́n ìjìyà láyé yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ lálùkìyà àmọ́ kò ti tọrọ àforíjì ọlọ́run foríjì hàn àmọ́ tó bá ti lọ́la àlùkìyà mà ọmọ bẹ tàkítẹ́ mẹ́ṣíà tó bá wù yóò foríjì hàn pé àìsíyá máa lọ àlùjánnà tó bá sì wù yóò ní kò ti àlùkìyà mà kò tó wọ àlùjánnà ajẹ́ pé kó kálukọ́ sọ̀ra kéésì ìsìná lásán gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti sọ ìyà téèyàn jẹ lórí ẹ̀ láyé téèyàn bá jẹ tó bá di lọ́la àlùkìyà mà yóò máa bẹ tàkítẹ́ مشيئة بين هذه في عبادة ابن الصامت بين الاستثار ولا ما بقى سيدا دا فوقوا قبع دعوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك